ó ṣe ń rọrùn fún wa láti ti máa bẹ títí di àsìkò yìí láàá ọ̀rẹ́kọ̀ lánàá ti wà àlẹ́rìn mi káàsọ̀ pé òun ló dá wa àfòun nìkan àlẹ́rìn mi káàpè lálágbára lẹ́yìn rẹ̀ àlẹ́rìn mi káàpè lálágbára lẹ́yìn rẹ̀ òṣìṣẹ́ lòmíì melihat situasi. Ah, uh, bukan ìdíwìn ni wípé ọjọ́ bíi pé ẹja sọ ajá ní fọwọ́kọ kálíbà lè dúró kò fà yorùbá gbọ́ mi ara ló àpòjú rẹ̀ òun ni ìgbà tó náà musa sọ̀rọ̀ ẹ̀ ní pé ní ta'ala àwọn èèyàn nípọ̀nà sí Musa sáájọ́ mi irú kan báyìí wọ́n kọ́ nípa ìsìláàmù gan láyé lóde òní táyà bá fẹ́ sọ̀rọ̀ nípa sùmàmí mùsùlùmí ó wà dáa bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ tọ́lá gbogbo àti àkọ́kọ́ ìbò tí ń bẹ láwùjọ tóbi tó ní ọ̀rọ̀ àwọn oníbá ń dìtú yìí náà táwọn ọ̀dà ẹ̀ dáhùn mùsùlùmí náà kọ̀lẹ́ ní oṣù tó fà á oṣù tó bí ju ká sọ ajá ló kọ̀ fún ọ ká lè bá sọ ló kọ̀ pa. ṣé wàá nínú àwọn abala ibi tó yẹ ká gbọ́ nínú ẹ̀sìn tọ́pọ̀lọpọ̀ gbọ́ yé mi là fẹ́ kà lónìí. torí wípé àwọn èèyàn kankan ń bẹ táwọn èèyàn bá rí tàbí tó bá ní túmọ̀ sí yàn àwọn èèyàn lè sọ̀yàn ló pàdé sí yàn tó sì jẹ́ pé kò sí nínú àmì àìgbọ́ ẹ̀sìn yìí ẹni tí máa ń takorú bẹ́ẹ̀ àìgbọ́ ẹ̀sìn yìí gẹ́gẹ́ nínú gẹ́gẹ́ حديث يأتيك كواكب عن أبي هريرة الكبر النبات قال لا ولكن الكبر من بطر الحق وغمق الناس جابي فاتم الصلاة لك àwọn àkápọ̀ ọ̀rẹ́ ká gbọ́ yí ọ̀kan náà nílé Abu Hurairah àbúrò bá yọrọ sí ọlẹ́yìn kan wá bá nígbà Muhammad sallallahu alaihi wa sallam ó ní ẹni yìí wà kí á ní ìfẹ̀mí ìlà ó jẹ́ ẹni tó lọ fún ní ẹwà o ẹni tó rẹwà ó ẹni kan tó rẹwà ṣàkọ́ ẹni yẹn wá sọ fún àlebà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó ní wípé حبب إلي الجمال ولكن يا ما سيوصو ومن بين طلع لك فينا ووجدنا من نفعك يا ما سيوصو من نفعك ولا ما fi ìfẹ́ rẹ̀ sí mi lẹ́mìí púpọ̀ sáàtẹ̀lẹ̀ ó ní ṣẹ́ta ní gbẹ̀gẹ́ ìran sí ọ̀ṣọ́ níbi wípé máa wọ ṣẹ́bù ayé àkọ́kọ́ ní àṣàjọ ìyẹn fẹ́ kẹ́nìkan ọba wa dùn mí kó wá jẹ́ pé ẹ ń tọ̀ yóò wá ẹwà jù mí lọ. òmí bí àbá múra tó bá dáa èyí wò ó pé kébì tó múra sí tèmi tó dáa kò tiẹ̀ lọ. kọ́lá بشراك العالم وإما بشدع بشدع الأحمر kódà ó ṣe wípé okùn bàtà okùn bàtà ni lásán sẹ́yìn okùn tí a máa ń fà wá báyìí táàbí máa ń so bàtà lẹ́gbẹ̀ẹ́ báyìí okùn kan ibi táà máa ń ti ẹsẹ̀ bọ̀ bá ṣíṣọ́ òní sálàyé mìtí tàbá tí wọ́n bá ṣe bàtà bíi páàmù ibi tá a máa ń ti àtàkàkò àti ẹsẹ̀ tó tẹ̀lé bọ̀ yìí ẹ̀hẹ́n orí kó jẹ́ pé èèyàn nìkan lásán ni mi kò ní fẹ́ kí tẹ̀lé kan dàgbé tèmi o kọ́dà àwọn bàtà lásán tẹ̀lé mi tí ó kàn fi mú bàtà rẹ̀ báyìí tí ó mú lórí ẹsẹ̀ tí ó jẹ́ máa tàbí kó jẹ́ bàtà olókùn tá a fà lọ sẹ́yìn kí èèyàn fẹ́ kí tẹ̀lé kan dàgbé tèmi sáà tẹ̀lé mi náà láàrú ó ní àlèkébèrè ràák ìyá alámísàlá àlọ́ sọ́nà ṣé òrùka tó ń ṣe yìí ṣé torí pé mọ́tòmọ́tò ń bẹ lẹ́mìí òun ló fà á ṣé ní àwọn sọ̀hábà nípa Muhammad sọ̀rọ̀ tí wọ́n bá ń ṣe nǹkan àwọn bẹ̀rù àgbẹ̀ àmàlà yẹn sáré ọ̀dà ló sọ wọ́n ṣe dé ẹ dáhùn ọ̀pọ̀lọpọ̀ aláǹbẹ̀ láyé nìsín ayé lọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀rù kí láyé ọ̀sọ̀ kìí ṣe wípé ẹ̀rù wípé bí bá ṣe báyìí fún kí ni màá bá wọn jọ lọ ọ̀pọ̀lọpọ̀ kí láyé ọmọ wa wí kí láwọn ẹ̀rọ ọmọ wa sọ ń parí débi wípé rìyá súnmọ́ àmì ẹ̀rọ àwọn èèyàn gan ó ti ba ẹ̀sìn jẹ́ mọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n tí a bá ń ṣe nǹkan kódà kó dáa tó jẹ́ ń tẹ́sìn pàṣẹ rẹ̀ ẹ̀rú ó tún máa bà wọ́n pé sọ́dọ̀ wọn bó gbà bí òfin gbà wàlàdé náà yóò tún náà máa àtàwọn wà pọ̀ lóògùn ìwọ̀n yìí àwọn tí máa náwó sójú ọ̀nà ọlọ́ọ̀ ẹ̀mí wọn sì tún máa pa ẹ̀ ẹ̀mí wọn máa pa ẹ̀ wọ́n máa bẹ̀rẹ̀ pé sọ́dọ̀ wọn bá gbà bí òfin gbà tí wọ́n bá wá ń ṣe nǹkan tí ètè wá ṣe wípé ẹ̀sìn lọ́pàṣẹ rẹ̀ nínú nǹkan tí àlàájá ọmọ ẹ̀jẹ̀ ènìyàn tí máa ṣe rí mo ń bọ̀ wá bẹ̀yẹn náà máa padà sọ nǹkan tí mo fẹ́ sọ ní ìṣẹ̀lẹ̀ ní pàtó nínú nǹkan tó ṣe pé àdámọ́ ọmọ ẹ̀jẹ̀ èèyàn ni ṣe wá rí tẹ́ǹpẹ̀ ní àdámọ́ ọmọ ẹ̀jẹ̀ ènìyàn ni àtìbá àdámọ́ kọ̀bára wọn dọ́jà ọ̀ kọ̀bára wọn ó wà ìjẹun pẹ̀lú network ló máa jẹ kò bá ara wọn lọ da wọn ní yorùbá ní mo sọ bẹ́ẹ̀ ohun tó wù mí kò wù ọ ẹ parí láì bí àwọn ọmọ ọfẹ yàwó kan ní tó wù mí kò wù ọ kì í ṣe pé tí wọn gbà lódò náà ni pé kí wọn fẹ́ yàwó kan náà bọ́n tí wọ́n sọ ní pé kálukú ní tíṣ kálukú ló sì ní nǹkan tó wù àwùjọ àwọn tí wọ́n bí èèyàn á máa fa bẹ́ẹ̀ tí ń ronú bẹ́ẹ̀ tí ń múra ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwùjọ sẹ́yìn míì bọ́lọ̀ wọn bá ṣe dá kò wù wọ́n láì fi kéèyàn máa wọ aṣọ lọ títí ó wá jẹ́ ẹni tó gbé dáwà lọ́wọ́ tí ń ṣe ẹ̀sìn. ìmọ̀ pèpè rẹ̀ àtàwọn nǹkan tí ó mọ̀ sọ sọ ó lè mọ̀ tí ó wà ẹ̀kọ́ léjì nípa rẹ̀ ìmọ̀ bóyá ọ̀la náà rẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n bá jẹ́ akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ àwọn ọmọ rò pé bí àfa àwọn ṣe jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn mi máa wọ aṣọ dáadáa lọ títí yẹn wọ́n rò pé bẹ́ẹ̀ ló ṣe káwọn orí làwọn bá ìlú mi tí bá tí ó mọ̀ kí ó náà mọ́ wọn aṣọ tó dáa tó báyìí ni yóò bá rò bí ní kí wọ́n mọ̀ wọ́n aṣọ tó dáa gẹ́gẹ́ náà ni ọdún báyìí kó ń kí aṣọ tó kí gbogbo ẹ̀ nínú ìsọ̀rọ̀ sí mo rò àlàyé mi ọ̀rọ̀ kámúra dáadáa káwọn ṣe kan dáadáa lè fẹ́ máa wà ń bẹ̀ ọmọ kí o fi ẹ̀ náà lè wá rògbé àbára ẹ̀sìn ní ìlú náà nígbà tó dẹ́dẹ́ ní disney láti sọ̀rọ̀ tó àbúrò àpasọ̀ tó bá ra wọn kí mo bóyá àgbàdo kan sàn yé wa. ìdí wọn fẹ́ yọ̀ mẹ́rin pé a gbọ́dọ̀ gbà pé àdá máa kálukú ó ní ipa tí ó ní ibi mímọ̀ ṣe dára ẹlẹ́rìí máa ń bínú bọ́ọ̀lù ti dára kò sí ni yóò hàn nínú dára tó bá yìí ẹlòmíì nírọ̀ rírọ̀ rẹ̀ pọ̀ ẹni tó bá ti súnmọ́ gan ó ti mọ̀ kí bàbá kò sí òun mẹ́rin sọ ẹ́ ti pé bẹ́ẹ̀ lómi ti máa ń sọ̀rọ̀ tó mún mọ́ra kankan kò máa gbà ọ́ mọ́rò pé bẹ́ẹ̀ lómi ṣe ṣe kò lè bára wọn ah, ìbò bẹ́ẹ̀ àgbẹ̀ mú kò ní ọ àdámọ̀ wa gẹ́gẹ́ ní róòlù tó ń pílè nínú ìgbàwà kàṣì ètò afásímọ́sọ́dún tí mo sọ pé kẹ́yìn kan wá mọ́ sọ àdámọ̀ tiẹ̀ àbí ìfẹ́ tiẹ̀ di nǹkan tó ṣe wípé òun ni mìsáàmù táwọn àwọn ọmọ wọn gbẹ́sìn tẹ́lẹ̀ kan wá mẹ́fún wọn sọ̀rọ̀ sàkàsàkàlà àti tí wọ́n ṣe bẹ́ẹ̀ tó gbẹ́sẹ̀ súnà tí súnà bá ní yóò mọ̀ sọ̀rọ̀ sàkàsàkàlà ilá àṣà mọ́ wà sọ wípé sọ̀rọ̀ sàkàsàkà yẹn mọ́ sọ fún òṣèṣù mi tẹ́lẹ̀ kan ọ̀bá jẹ́ni tí máa ń sọ̀rọ̀ dáadáa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ kan àìmọ́ sọ̀rọ̀ kí tẹ́lẹ̀ kan bá ń sọ̀rọ̀ ó lè máa ní lápọ̀rọ̀ nǹkan ti pọ̀ ìjọba ká máa sọ máa sọ àyè máa sọ̀rọ̀ ní súnà ní ìbọ̀wé àgbàdo máa sọ̀rọ̀ yìí wá. ẹ ẹ́ rí pé nínú àwọn àsìkò yìí kan tó ti lọ wọ́n yẹ káwọn èèyàn míì máa rò wípé tí èèyàn bá ti ṣe súnà àbọ̀ bá ń ṣe ẹ̀sìn àmì láti máa kó ni pé kí wọ́n máa wá sọ tó dáa sí. àbíà. Subhanallah ìwọ sọ pé wò lówó rẹ̀ lọ́wọ́ ẹni tó bá àti lọ́rùn lẹ̀ lópin ìgbà tó bá jẹ́ pé àti ìbá ń sẹ́ni fún ọ̀rọ̀ àjàlábíà ìyàwó àtọmọ rẹ̀ wá ní jẹun nínú ilé má tí ọ̀gá ẹ̀kọ́ wà sọ̀rọ̀ lóló nítorí pé gbogbo lọ́wọ́ ẹ̀mí ra àti jàlábíà kan tí ò bá ti sí inú bẹ̀ kọ̀ọ̀kan ọ̀ ní ọ̀kan tá a lọ yé torí pé ọba tó dá wa kò dá ìfẹ́ nǹkan kan náà tó bá yẹ pé irú ayé ìsìn lẹ́yìn kan náà adá mẹ́bí ìbá wà láwùjọ tí wọ́n ń sọ fún àbá mi pé a èmi ìfẹ́ kí yóò lo aṣọ tó dáa ju tèmi lọ nǹkan yẹn bá ń lo mọ́tò rìvẹ́sì lèmi máa ń fẹ́ èmi ò lè wọ́rú àwọn mọ́tò táwọn kan ń lo àwọn ọkọ̀ kílẹ̀ latest latest. tàbí lẹ́yìn kan máa sọ wípé ara kí nǹkan ò bá ti kún tán mi ra uk mi ra gbogbo ọkùnrin tán àwọn èèyàn kọ́kọ́ kọ́ fẹ́ràn ayé àwọn èèyàn sọ́dọ̀ ẹ má jà sáà sí. àwọn èèyàn ń sọ bí àwọn sọ ní sọ bẹ́ẹ̀ bí ara kò sì túmọ̀ sí. tó bá ti ká kò kàn wá sọ̀hábì ni wọ́n sọ wípé owó yìí tiẹ̀ ń fẹ́ kẹ́nìkan kó wá ní ẹwà kó wá dùn lọ ọmọ rẹ̀ rárá o kọ́dà ṣe débi okùn bàtà ìfẹ́ kókùn bàtà ẹnìkan dà ní tẹ̀lé bàtà tèmi ni wọ́n fẹ́ lọ́jọ́ the best mo kọ́ àjọ mi bóyá bóyá ṣe fẹ́ ò ní ní ẹ̀rẹ́ nígbà ìwọ́n láti tẹ̀lé lọ sáà lọ́mí o ìgbà tó wá sọ báyìí fún àlẹ́ wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n bá níbi ní ẹ̀rí pé àlètí ìbéèrè ṣé nítorí mọ́tò mọ́tò ni ràák irú nǹkan tí bí ṣe rí irú nǹkan tó wù mí ṣé mọ́tò ní ń dà láàmú àbí kìí ṣe wótówótó ìwádà mi ni afàmì náà ti bí lè dára sí ara tí ń pè ní wótówótó ní ẹ̀sìn náà lélẹ́yìn òun náà àbí kìí ṣe ara rẹ̀ sáà ń tẹ̀lé mi ìtọ́jú ọrùn yẹn lọ́dọ̀ Imam Muslim حديث عبد الله بن مسعود رضي الله عنه ولا نبي محمد صلى الله عليه wasallam sọ wípé láyé ní omi ìjánu tàmùkánà nípa yìí mìsíkọ́lù láwọn tí mo kébìrì ẹni tí tó bá máa bí náà mú nínú mọ́tò mọ́tò bá wà lẹ́nu ẹ̀ nínú wọn ni wà jánu ó ní kọ́lá rọ́dùn láyé ṣe bu ayé àkúnà òṣàṣà tẹ́lẹ̀ kan bá wà tó ẹni tó bá wọ aṣọ ó máa fẹ́ kí aṣọ òun já pẹ̀lẹ́. wà náà lóhùn ṣàṣàlù tó bá sì wọ bàtà bàtà tó dáa ní wọn fẹ́ wọ̀ tẹ́ bá wọ bàtà tó bá dáa ní àwọn ẹlòmíràn máa yí wọn sí ẹlòmíràn ní owó tẹ kó fura sáà lọ́wọ́ mi lásán yóò rántí rà náà tó bá lè dáka yóò wá sí lè dáka yóò máa lọ alẹ́ pọ̀ àbí kọjú alẹ́ kí ó lọ anábà Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ènìyàn náà ọjọ́ náà ó ní iná ọlọ́wọ́ jẹ̀mí dájúdájú ọlọ́wọ́ wa tó dá wà yóò fẹ́ràn ìgbàtọ̀ rẹ̀ àyíké mú bá kọ́ ṣáàpù wọ̀rọ̀ òun ó ti padà síbi àdíjà aláàbá ló padà síbẹ̀ tó ti padà síbi àbí ọ̀padà síbẹ̀ ìgbàtọ̀ yìí náà béèrè wípé òun tó ṣe pé òun máa ń fẹ́ sọ òun ni kó dáàdì bàtọ́ àtọ́wọ́ ni kó dáàdì ṣé torí pé òun jẹ́ mọ́tòmọ́tò nìyẹn àmẹ́bí nílá àbẹ́kọ̀ọ́ tó tó bá ẹnìkan náà ní tẹ́lẹ̀ alhamdulillah ah, àbí ayé sì ah, ah, ní ìgbé ẹlẹ́mí lè gbé lédè òní ẹlẹ́mí ò sọ pé lédè òbá sí bọ́ọ̀lù níbẹ̀ òun ẹgbẹ́ kí ló dé tó olóhùn ká láti ẹgbẹ́ kànga wà mẹ́ ẹmí mú mi kànga lápòjú ẹlẹ́mí ò sọ bẹ́ẹ̀ tẹ́lẹ́mí bá sọ bẹ́ẹ̀ gbá ah, ọmọ ìlú fún mi kànga wẹ̀ ẹlẹ́mí ò gbá ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀jẹ̀ kò sí rí bẹ́ẹ̀ torí bó wọ́n sí lé fún mi kànga wẹ̀ wọ́n lóò lé fún mi ìlú wẹ̀ wọ́n náà lóò lé wẹ̀ tí èsì tí èwọ̀ ni pé òun ti wẹ̀ kí lọ́rùn bẹ́ẹ̀ wọ́n sá máa kọjá àlà kọ́ máa kọjá àbí ara ẹ̀ ní ìrìnàjò ọ̀rọ̀ mi ń lé wa kọ́ máa ṣe kí ni kọ́ máa kọjá àlẹ́bà Muhammad sọ̀rọ̀ oníwàlá kíni àkébè àbí wàlá kíni àkébò kò sí tí o lè lọ bẹ́ẹ̀ wàlá kíni àkébọ́rọ́ wàlá kíni àkébò. màá bá tọrọ ìṣàkọ òun ẹni tó ṣe wípé tó bá rí òdodo báyìí yóò ra òdodo láàrin yóò ra òdòdó láàyè yóò da òdòdó àwọn èèyàn gbogbo ẹni tó bá ti ṣe pé gbogbo ìgbà tó bá rí òdòdó àbọ̀ gbọ́ ẹni tó mú un wá àbẹ́ni tó sọ ní máa ń wò èyí tó yìí sọ èyí tó nífẹ̀ẹ́ òdòdó ní mo sọ èyí yọ òdòdó rẹ̀ òdòdó rẹ̀ sọ̀rọ̀ ó ti dọ̀rọ̀ ẹ̀yẹ fún yẹn kéèyàn gbà ọ̀pọ̀ iṣẹ́ tó sọ ọmọ ènìyàn mọ̀ kìí ṣe ibo ní òdodo yẹn tí wọ̀ ẹ̀ mọ̀ wà lọ́ọ̀hìn ẹlòmí ìbẹ́ tó ṣe wípé tí kìí bá ṣe díhà pé kò gbà kó dòdò lè wà láyé ìmọ̀ bóyá nǹkan tí mo sọ ẹ̀yẹ wà èyí tó wọ̀ bá ti jẹ́ wípé ah, ẹnu ẹnìkan ló ti gbọ́ òkèlè lónìí tó dàbí nǹkan kan sọ àyàkùrá yìí mo lọ wálá yẹn ní mùsùlùmí ní ìdílé kan èèyàn máa ń gbà pé ó ṣe wulẹ̀ kéèyàn tó òdodo tóbi jù lọ èèyàn wà tẹríba fún láti ibi kíbi tó dodo ẹ̀ máa tó bọ̀ kì bá ṣe ọ̀dọ̀ àgbàlagbà kì bá ṣe ọ̀dọ̀ ọmọdé kì bá ṣe ọ̀dọ̀ ọkùnrin kì bá ṣe ọ̀dọ̀ èèyàn máa ń tẹríba fún èèyàn máa ń tẹríba fún. إذا كنت بطر الحق الإمام النووي يقول دفعه وإنكاره ترفعا وتدبرا الكبر بطر الحق الإمام النووي يقول دفعه كلمة بريفنت ودود كما بيقول وإنكاره كلمة تقول ترفعا تقول فينا الفينا wọ́tàjàbúrọ̀ wọ́tàjàbúrọ̀ tàbí lẹ́yìn àwọn pé ah, mi mà ní mi jù báyẹ̀ lọ kò sí táwọn fẹ́ ṣe táwọn ẹ̀ lè ṣe o àwọn lè kápẹ́ ẹ̀ ń bọ́ ní o ẹni bá ṣe irú ẹ̀ eléyìn ẹni bá bọ̀rọ̀ ṣá wọ́n ẹni tí bá ti ń gbọ́ òdodo tẹ́ round and round one hundred thousand láyéwá wọn lọ rọ aṣọ two hundred thousand láyéwá ọsọ wọn lé àwọn ọmọ ẹgbẹ́ wọn náà mara sí ibi wọn nára yẹlẹ ìtú wọn ní ara àtàṣì rẹ bò lọ́dọ̀ rẹ kò bò lọ́dọ̀ ẹni lópin tí o ti di ojúṣe rẹ nínú ẹsùn tí o ti di lọ́wọ́ ẹni tó bá ti wípé tó bá rí òdodo kì í gbà òun lẹni tó jọra rẹ̀ lójú torí pé ó ti jọra rẹ̀ lójú sọ́lọ̀ ó ti ríra rẹ̀ sí nǹkan ibi tọ́lọ̀ wọn ọba tọ́lá rẹ̀ dá tí ò tú sí ó ti ra rẹ̀ mbẹ́ anábì sallallahu alaihi wa sallam ó ní màmbá tọrọ ìhàkọ̀ ẹni tí bá ń ti olódó dànù wà bọ́ ìkọ̀ọ̀nà tí wàá máa fòmú náà ضمن náà ó ní ìṣẹ̀kọ́ kí wọ́n jẹ́ pẹ̀lú àwọn èèyàn wọ́tá ayé ìwò ó yẹ pé àléébù àwọn èèyàn ni wọ́n gbà ó ti ríra rẹ̀ tán ó ti ríra rẹ̀ tán látara bẹ́ẹ̀ ẹnìkan kan jẹ́ nǹkan kan mọ́ lójú ìyàwó mọ́lẹ̀ ìjọra ẹni lójú àtọ́jú ní ẹ̀sùn yíya rẹ̀ pé yára o èmi ni o ọ̀sẹ̀ni tó tó mi o ìgbéraga sì ní sínú àpò ẹ̀ dábọ̀ wọ́n ní wàyà ń bá di iná fi ọ̀rẹ́ kébèrè ẹ̀dá lọ́rùn dáadáa lèmọ̀ lábìsà ìyá àbà tẹ̀lé kò bí hàlì ní mínà nàfà àsákì wọn ẹ̀rọ àfẹ́jájọ́ mi dáadáa wọ́n ní ṣíṣe náà fi wí pé ẹni tí ń wọ aṣọ tó dáa kì í ṣe onímọ̀tòmọ̀tò a gbọ́dọ̀ gbọ́yé pẹ̀lú wípé ẹni tó bá wọ aṣọ tí ò lu agbára rẹ̀ ẹlòmí ìdájọ́ ọdájọ́ oṣù mẹ́fà ẹlòmí ìdájọ́ ọdájọ́ ọdún kan ìgbà tí ń dájọ́ yìí lọ́wọ́ gbogbo fámìlì lọ́mọ̀ a àwọn ń dájọ́ ní kí ẹ bá ti gbàjọ́ ẹ bá fi gbàjọ́ ní ìsìn gbọ̀ngàn ọ̀rọ̀ àbúwá gbàjọ́ ó wà lọ́ra sùn. wọ́n di jẹ́ aṣọ. ẹ aṣọ yẹn wá lọ́dọ̀ àbúwá dáhùn aṣọ yẹn fáìn nítorí bàtà kan di ní ọ̀bàdàn twenty five ẹgbẹ́ wọn bá àná lọ́wọ́ bá twenty five ah ṣàgbé ń wulè bìí jálẹ̀ ẹgbẹ́ ah uh-uh. tó bá ṣe pé wíwọ́n aṣọ yẹn ọ̀yọ́wó nínú owó rà ní èsì mọ̀kànlá ṣùgbọ́n ah mo rí aṣọ kan tí àwọn kọjá wọn jọ èmi náà ra ìwé ẹ̀ fẹ́ẹ́. tí wọ́n á ní àkókò wa ní kiri ẹja àkókò èwo ni kiri tó lu ìbàdàn ẹ má fi jájọ ní ìjà rẹ ilé àlẹ́bí gan iná yẹn má rù fún jọ́mi lókàn lọ́mọ jẹ rà rẹ mú. yóò lè bá wọn torí káwọn ẹlòmíì máa ń gbọ́ yín mu àdébùdó iná lè má rù ilé àlẹ́bí yẹn ní ìdálẹ́ mi ẹlòmíì ara. àyẹ̀sà àlẹ́bí kiri kan àwọn ọmọ ìjẹta mú. kò ní láti mú àdébì yìí torí ó ti di súnà dàgbére rí yàrá anábì ti àkọ́rọ̀ rẹ̀ lórí ẹ̀kọ́ dà wọ́n aṣọ tó dà kọ́sà ti jẹ́ pé ọ̀jà gbára rẹ̀ lọ bàbá kan bẹ ní ìlú àyè ọlọ́ọ̀bà kẹ wọ́n yà fún àgbà wọ́n wá sí tẹ̀sí ìrọ̀lọ́ ẹni bàbá yẹn tí wọ́n bá yẹ lé wọ àlùkí bàkàlọ́ nìkan níbẹ̀ wọ́n lókè wọ́n máa rà á jẹun kí ọmọdé wọn bá ti bù kẹ́ wọ́n bá máa tiẹ̀ ọ̀dà wọ́n bá máa tiẹ̀ bí àbá ti ń lọ tẹ̀sí báyìí ó ti gbé mi rẹ̀ láwọn àgbà yẹn àwọn àfa máa ń lò ní iṣẹ́ dáwà níbi àwọn tí wọ́n kéwú ayé wọn ọ̀tá lẹ́yìn ìgbésẹ̀ bá rẹ̀ tó bá jẹ́ àfa tó kéwú lóòótọ́ tí ọ̀rẹ́ bùrù kéwú yóò mọ àwọ̀sọ̀ tó rà especially tí máa lọ sóde àbẹ̀rẹ̀ kí é ti pé ti mu tó mu tó ṣùgbọ́n nítorí pé tẹ́yẹ̀ bá wọ ọsọ tó da ní táwọn èèyàn bẹ́ẹ̀ ní ẹnìkan wọ̀ pé ah, ọlọ́mọdé ọmọ mi wí báyìí ìwọ́n lẹ́yìn náà wọṣọ tó da táwọn òfin àwọn àfáà náà àwọn náà ọlọ́run ṣe wọn àwọn náà ti ń jẹun o bọ́mọ̀ yẹn bá kí ẹlẹ́mìí ìlú àfáà àti ilé mi fẹ́ àbí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n á rí pọ́n ọjà ní o lẹ́yìn tó na fún tẹ́wọ́n ní àfẹ́ ìsàdúrà fún mi kọ́lọ̀ tó dáa fún mi náà ó ti rámì dídá fún lára rẹ̀ ni ẹlòmíì bẹ ọmọ rí ó ti wá bá yóò tọrọ owó a ṣe hẹ́sùn ẹnìkan bẹ́ẹ̀ náà ń dúró pé ó dùn àti ó di pé káwọn yẹn fọwọ́ lẹ̀ pẹ̀lú àṣà ìdíwọ̀sí pàṣẹ ìdíwọ̀sí ó yẹ nìkan bẹ nídòkò pàlọ́ ẹ̀ tó ń bá ẹni sọ yíwó tó ń owó fún mi yóò àwọn ọ̀dọ̀ lọ́wọ́ ẹ̀rẹ̀ òwò kìíní bẹ́ẹ̀ kalẹ̀ kí èyí sọ yíwó fún yóò àwọn ọ̀dọ̀ lọ́wọ́ ni pàlọ́ ẹ̀ àwọn èèyàn ti sàbùkù ìjàpá àpọ̀ ìgbìn lọ tọ́lá ó sì sẹ́ni ó sì owó tó sì dá ó lọ dá ní àti yẹ rẹ̀ máa torí pé ti pẹ́sì ló sá sẹ́ni owó tó dá sí wọ́n ní tọ́wọ́n báyìí sọ yí ẹ̀ torí tó bá dọ́dọ̀ rẹ̀ ẹ̀ mọ̀ kí yọ̀rọ̀ mọ̀ tọrọ tó bá ní òṣèlú yóò yọ̀ tó kó lówó aláàrẹ̀ yẹ̀ mí ní ojú sí rárá ojú ẹni òṣòwò òṣòwò èyí ló lẹ fún níbi tí ní alẹ́ lẹ́nu bí ìbá ilẹ̀ sílẹ̀ ọlọ́mọ sọ wà lẹ́yìn tó lòdì sí ó wá jẹ táwọn èèyàn kò fẹ́ ṣe sàárà tí àwọn fẹ́ ṣe sọ́dọ̀ àbí wọn fẹ́ dìbò àdíyà nítorí òkú tó wà pẹ́ yọ wà pẹ́ ọba rẹ̀ ẹ wá dákun àfáà ni bóòlù ẹ̀ bó ti fẹ́ kọ́ máa yọ dàbí rẹ̀ tẹ́lifọ́ọ̀mù kọ́ máa yọ dàbí rẹ̀ ní àwọn ẹgbẹ́ wọ́n máa tọrọ jẹun ní àjọ́dọ̀ àwọn ọmọ àlejò òun lọ mọ ibi káàkiri àwọn tó ń lọ àìjájọ́ rí wọ́pọ̀ ẹ̀wọ̀ ẹmọ́jà pàbùkù kàtà ọ̀ṣù so tó bá yẹ pé aṣọ tí ìyàn ara àkọ́kọ́ já bí ọlọ́run ti ní kéèyàn mọ lásìkò yìí mí náà nìyàn fáásá níbi ní wọn níní lórí wọn nàbọ́ ọ̀fà sí mi níbi mímá ìgbàdára ẹsùn mi máa mọ̀rọ̀ áàtì kọ́sìdì wọ́tárìkì ìsọ̀rọ̀ àwọn àgbẹ̀rẹ̀ ṣàṣẹ ìdúró àgbẹ̀rẹ̀ ṣàṣẹ káṣẹ ní ọ̀pọ̀lọpọ̀ torí pé tí àṣejù bá ti ń wọ̀ ọ́ kò sí ni mo tó mo tó ọ̀rọ̀ síbẹ̀ ní ayé ẹ̀kọ́ àjọ̀rọ̀ sọ́ra kó jẹ́ pé aṣọ tá a máa wọ̀ kò ní gbé wa lọ síbi tí a máa kà pásánwò yìí ìgbà tá a fi ń bẹ́ lọ níbi ìlàjì mo ti ń kọ́ mo ti ọ̀rọ̀ yẹn bí ẹnìkan ní àwọn bóyá ibi táwọn ti ń ṣàṣàlátò àbí nǹkan àwọn afá àtàwọn afá àwọn èèyàn jẹun àwọn sáré pé làáfà àti aláṣàlátò ọba sásòfin pé ẹni àti ọgbọ́dọ̀ wọ aṣọ kankan wá mọ̀ àti wáìtì tẹ́sí mọ̀ fáwọn aláṣàlátò wáìtì wáìtì náà wọ́n máa ń kókè ó ní àwọn èèyàn aṣọ tẹrọráìsì ara wọn lọ́sàrá níbi tí wọ́n lọ ní ìgbà tó di ní kàṣàrá mọ̀ tó tẹ̀lé lóbìnrin kan bá bá ọ̀gá àwọn alásàrá tó kẹ́ afá ẹ láàgbọ́dọ̀ wá sọ àkàtà àbíwá ìdá ṣe máa sọ tí mo wọ̀ ní tí mo ń sọ yìí tó sọ twenty years ni ní ìsìnmọ̀ ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ o èmi ń sọ̀rọ̀ close to twenty years ní ìwà àmọ̀gbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ló tún wà sí kó di ju asọ́jọ́ yìí fún ọwọ́ yìí ọ̀pá rẹ̀ kan thirty five thousand ẹ̀ẹ́dì lè kó mọ̀tò because wọn àmì lè ẹwọ́n àfi lọ sọ míyàn pé aṣọ kan tó ọwọ́ yìí báyìí mo rò wálá yẹn tẹ́tí ṣe wọ́n tún wá pè ọ̀pẹ́ aṣọ yìí máa ṣe lò ẹtí gẹ̀ẹ́tẹ̀ kẹ̀ ẹ̀rẹ́ ẹ̀rẹ́ nínú àwọn ẹ̀kọ́ táwọn ọmọ hadith wọ́n ní wà fí ihe wọ́rọ̀ sọ̀hábà ìjẹ́ alásàbí àwọn sàbí wa bí wọ́n ti ẹ̀rí tí wọ́n bá ná ẹ̀rọ àti àwọn ọmọ ń bá wọn ṣé ẹ mọ̀ pé ẹni yẹn ọ̀rọ̀ àdámọ̀ bọ́lọ̀ ti dà ní sọ yàtọ̀ sí yẹn ọlọ́run tó wá fún ní ẹwà náà lọ́pọ̀ tẹ́lẹ̀ àti kéèyàn rò ní ẹwà èèyàn kò sí ìgbà tó bí wọn àbẹ́ ẹ̀kọ́ wà ní hadith yìí pé wà káàlì jẹ́míìlà àbí òsì lọ́dọ̀ tí yìí pé ó dẹ̀ jẹ́ni tó rẹwà tó ṣe é rí lọ́kùnrin mo rò tí ìyẹn náà ti túmọ̀ sí pé òun náà ń tọ́jú ara rẹ̀ torí kò sí ẹwà kankan tí ìyẹn bá tọ́jú ara rẹ̀ ìbátí láti sáá ìbátí láti sáá ẹni ẹ máa jẹ bọ́ náà díẹ̀ díẹ̀ ó lè fọ́ wọn àbí lára sẹ́kọ̀ọ́ ilé ayé ọyọ ọmọ ẹgbẹ́ àṣẹ mi ní kí ló wá wà mẹ́ ẹni fẹ́ ṣe sọ ọ̀rọ̀ ẹni ọ̀dà láàmú ọlọ́run bò ju aláṣírí o níbẹ̀ ọ̀ṣọ́. kọ́ọ̀rẹ́ wa mo fẹ́ràn rẹ̀ púpọ̀ mo fẹ́ràn rẹ̀ púpọ̀ njẹ́ mi jẹ́ ti ń sọ̀rọ̀ àwọn kọ́ọ̀rẹ́ ní sọ́ndìrì àwọn ọmọ ìṣẹ̀kọ́ àwọn ó ní wà àwọn òbí tó mo tó sí fún náà nínú yẹ ní o ìka mo ń sọ o àbí ojú mi fò ó ní wà àwọn òbí tó máa sára ìwọ náà ń wò tí o rí pé èmi gan fúnra mi gan ọlọ́wọ̀n ọ̀dá mi lẹ́ni tó kẹ́rẹ̀ ó dá mi dá èmi gángan tó wá fẹ́ràn wípé kí n gbé ẹwà yẹn jáde torí bẹ́yàn bá rẹwà jù bẹ́ẹ̀ lọ tí ọba ṣe mọ̀ pé anábà Muhammad sallallahu alaihi wasallam mo ti ka hadith yẹn lọ́fọ̀ ó ti rí èèyàn kan rí anábà wa ni bó sá ṣe yẹn anábà wa bí lè ṣe ó lówó lọ́wọ́ rárá à wọ́n ní mo lówó wọ́n àwọn ọlẹ́rìn mo ní àkún mo ní kíní mo ní ah. ó ládùúgbò kan tó tó àwọn ọlọ́run ní ọ̀ká ah. ẹ̀rẹ́bí ní tọ́nà bá jẹ̀ wá sọ orí fún yẹn ìfẹ́ máa lórí pọ̀ orí rẹ̀ láre wọn torí bó ṣe lẹ́nu yẹn kò yẹ yín owó lè ṣe lè gbà kẹ́nìkan wá ní kí wọ́n máa rìn dọ̀tí ní sàlàfíà ẹni tí ọba ní òní ṣe jù ẹ lọ ìyẹn kò sí wàhálà ṣùgbọ́n kéèyàn ní àbùkù yẹn ti sọ̀rọ̀ kó ká lù kó ká kó ká kó kéèyàn wá má lọ mọ́ kó wá gírà tó bá ṣe pé bọ́lọ̀ ṣe kádà àti kéèyàn mọ̀ ní kò sí wàhálà ẹni ọlọ́run bá ṣe fún tó bá ṣe jù bẹ́ẹ̀ lọ tó o bá kọ̀ǹpléǹ kí ká ní lọ́la yorùbá àtọ́miyé wọn jẹ́ kí n fi mọ wọṣọ tó dáa mọ́kọ́lé tó dáa mọ́ra tó dáa kò túmọ̀ sí pé èèyàn ló lọ téèyàn bá rí tí bá wọ aṣọ mí jọ mi yóò gbà bàbá yìí náà ṣe gbìn yọrọ ni o àtọ̀tọ̀ àwọn ìmọ̀mù ńláńlá àwọn ọmọ àwọn ìmọ̀ ìmọ̀ ọlọ́mọ bolúwájú tó wá gbọ́ bolúwájú olúwájú ló kọ̀ ìlú mi náà jẹ́ olùkọ́ fọlọ́ ó sì láìkí mọ̀ ọ̀sán tó bá dà tí bá rí wọ̀ rẹ̀ ìwà tó dà mo láìkí ṣùgbọ́n wọ́n wáyé pé gbogbo ìgbà náà lọ́mọ sọ pé bá dáa lọ́rùn yóò rí mi jọ mi ń dàbí àjẹpọ̀yà kò sí eré ẹ̀kọ́ bọ́ọ̀lù ti kọ́ ń jọ mu. ìjọba náà ti jọ tẹ́ bá ti wọ́n tó dáa díẹ̀ lọ́mọ rí mọ̀ṣálọ́ àárálẹ̀ àlàálẹ̀ wọ́n náà lọ́ra rú ẹ kò sí wàhálà ọlọ́run kò lọ́wọ́ wọ́n tọ̀kọ̀ wa ìpayà ọlọ́run àwọn sọ̀hábà náà ń bẹ̀. bẹ́ẹ̀ ni ìbúdé kó kọ́ ló dára rẹ̀ ọlọ́run ló dá bẹ́ẹ̀ ó tún wá ní ṣùgbọ́n ìbá ìlà ìyá ọlọ́run bá fìfẹ́ rẹ̀ sí mi lẹ́nu ẹ̀rì kó ti dákun padà sọ́dọ̀ ọlọ́run torí tàbí ìbùdó sọ yẹn ọlọ́run ọba ní kò kẹsọ fáyì yìí sára ti torí fáyì yìí ẹ̀dá àti mọ̀ náà ní ọlọ́run ọba kẹrẹ. sẹ́ńtì mọ̀ sọ yẹn yé wa báyìí ọlọ́run fi ìfẹ́ ọ̀ṣọ́ rírẹ̀ wà ọlọ́run bá fi sí mi lẹ́nu ntí ọba rẹwà kì í jọ mí ntọ́ba rẹwà tó bá dá òní máa ń wù mí ntí wàá fi mú amára rẹ báwọn wọ́n ti mọ̀ pé ó bá dára aṣọ tí ọ̀dà àbí ọ̀bọ̀ wọn dànù aṣọ tó dà ọlọ́run bọ̀ aláṣọ wà kọ́ mìíràn ìbì ó hàn bẹ́ẹ̀ bí àwọn sàhábà náà Muhammad sọ wọ́n bẹ̀rù pé káwọn wá jọ ní mọ́tòmọ́tò àbí ṣé tí ẹ̀rù mọ́tòmọ́tò yànga ọ̀bá àṣẹ wà bí èrè bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ ẹ̀ dáhùn tó yẹ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ kò ní bẹ̀rẹ̀ kò ní bẹ̀rẹ̀ bákan náà nínú ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ ní hadith yìí ni ṣọ́ọ̀bù mọ́ tàwa àwọn sàbẹ̀ fẹ́ràn yẹ̀dùbà fẹ́ràn kí ẹ̀ máa tẹ̀lé wọn làwọn bá ti fi hàn tàwa tọ́lọ̀ bá ti gbé èèyàn ká tọ́lọ̀ bá ti fún yàn ní ọ̀rọ̀ tọ́lọ̀ bá ti fún yàn ní mà yẹn lọ́rọ̀ tẹ́lẹ̀ bá. bàmọ́ta wá dọ̀ àlìlá rọ̀fà tí a bá ti wá ní tẹ̀lé bá fún ọlọ́run bọ́ba tọ́lọ̀ rẹ̀ gbà ọlọ́run àbọ̀ ṣàgbéga fún mi. bọ́lọ̀ bọ̀bá wá ní ọ̀gá tó fẹ́ gbéra rẹ̀ ká tó ń pera rẹ̀ ní tó ń kó padà wá wálé ọlọ́mọdé ara àwọn ibi tí mo ti lọ nípìnlẹ̀ pé misgiving pọ̀ ara misgiving ni kéèyàn máa rò wípé mùsùlùmí ìwọṣọ tó dáa kèé gbélé tó dáa kèé lo mọ́tò tó dáa ẹni ọlọ́run bá dáa máa ní àdámọ́ rẹ̀ ẹfẹ́ bá àdámọ́ rẹ̀ dẹ́nu ẹni ó lo àdámọ́ tọ́lọ fún un ṣé wàá rí bàbá báyìí tó wà mẹ́rin pé kó ṣe wàá lú ọkùnrin lọ́wọ́ àwọn obìnrin o obìnrin ní iná aláìsàṣọ tó dáa ọláàtì múra tó dáa tó bá fẹ́ rẹ̀ lómi máa hàn ọmọ ọlọ́mọ ilé ìmọ̀ tó bá ti mọ̀ pé wọ́n fẹ́ rí eléyìí fẹ́ lẹ́bù ẹ̀ fẹ́ ẹni tó fẹ́ fẹ́ lọ́rùn kaba àwọn onítùmọ̀ sóhun ti ẹni tó onítùmọ̀ sí tí a sọ bẹ́ẹ̀ tẹ́gẹ́ mẹ́rin tó tó sì sọ fún ọ pé pé ìlera sọ fún òun kọ́ máa jẹ́ ìṣe o báwa tí wọ́n ń ṣe lé wa lọ kìí ṣe tí wà wa tí láàrin àwọn àbúrò mi tí wà rí pàṣíwọ̀wọ̀ èmi wọ ẹ̀yà arúgbó o sì ní àìjú ọ̀nà láìpẹ́ ọwọ́ adé tó ń ní ó lè pé tí bá ti ń lọ ìrọ́sàmọ̀ tó ó ní yóò tẹ̀mẹ́ lọ́kẹ́ ìbẹ̀ nílé ìtàgbàgbà ìgbẹ̀gbẹ̀ òṣùkúra àtọ́lọ̀ yẹn lára ẹ̀yẹ́ lọ́rọ̀ yẹ́ lọ́rọ̀ nígbà ó ti mọ̀ pé onírò lọ fẹ́ ó ṣe àwọn akẹ́mọ̀ ìró sámọ́ ikùn tí ó sì kébé tí ó sì dúró pa tẹ́lẹ̀ ní màgbọ́n lóru kankan mo kàn fi ṣàpèjúwe ni o àìmọye nǹkan ló wà lábẹ́ nǹkan tí mo sọ ọba àwọn boko haram ပါတယ်လို့ဆောက်။ဘာဝရဘာဝကြီးပဲ။စေမေပါ။ကျောင်းအစီအစဉ်အားလုံးစခန်းဆောင်အောင်